بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعن أنس بن مالك رضي الله عنه قال جاء عربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهريق عليه متفق عليه حديث إليه حديث أمنان نعم عندي حديث أولنبوي تبعه هذه كلا سيقوى لأمي tani da wa nsan fún ọ̀rọ̀ mi la nsan báàbù mi yá ìlà wa olóògbé tí wàá jẹ mọ́ mi àti bá pé wọ́n sọ̀rọ̀ ajá lẹ́ẹ̀kan wọ́n yìí sọ pé tí wọ́n bá tẹnu bọ́nú omi wa ni tí wọ́n olóògbé làṣẹ náà sọ mi kí làṣẹ pé olóògbé pẹ̀lú babul miya ọ̀yà abdulaziz ha asant ìtumọ̀ ẹ̀nu ní tí a fi mú wá nìyẹn wọ́n fẹ́ sọ fún wa yìí pé tólógbò bá tiẹ̀ tẹnubọ́ ní omi wa ṣé omi náà sọ́mọ́ àbí kọ̀ọ̀mọ́ ìdáhùn ni pé ọmọ máa lò lọ bọ́ bá mú ń bẹ̀rẹ̀ títí bọ́ tẹnubọ̀ lásán ó mú gan-an mo mú ọ̀gá àwọn ọmọ rẹ̀ bá sọ pé ológbò ló mú bẹ̀ ṣọ́ dànù ni mọ̀wùlẹ̀ dànù tàlùwàlá rẹ̀ ní tí wọ́n sọ fún ẹni ó lè má lè mú kẹ́mi rẹ̀ ọkọ̀ ṣọ̀pọ̀ ẹ̀mí lè kọ̀ pé èmi ni wàá mú àmókù <laughs> ibi táwọn èèyàn fẹ́ràn ológbò rẹ̀ ẹlòmíyà máa mú mi kọ́ọ̀pù báyìí yóò fún ológbò yóò fún díẹ̀ mu yóò tún bá wọn báyìí wọ́n jẹ́ máa tẹ̀sí ẹ̀ papọ̀ tẹ́lómi fẹ́ràn ẹ̀ tẹ́lómi fẹ́ràn ẹ̀ tòkè yẹ̀ sí yàn ṣùgbọ́n èmi yẹn kà lè kọ́ ni èmi ò lè àìmí ò lè mi ò yé ìsìnmọ́rún kan báyọ̀ jáde.